àìdá fún yẹn ni ò tọ́ da fún. Allah ọ mọwọ́ mm. gbọ́ sí lẹ́ni tó fọwọ́ gbà lọ́rẹ̀ẹ́ ó sì láwọn èèyàn tí wọ́n lè sanwó lóde ó wá sọ àrẹ lówó nù. èyí rẹ̀ yí. yá máa ṣára nínú làbà. yá máa aṣọ ìlẹ́mọ̀ yìí. ẹ̀yin àfa wa. kò mọ gbùdù ètò. kí ló dé tẹ̀sẹ̀nú dálé àwọn àfa kan torí kílé tí yóò lè tò. kò mọ ètò òkúta ń dà lórí social media ní sínú bọ́lá wọn bá ti gbóde fẹ́nìkan yọkàn yanu pàkà láti máa ta fàṣíbì kan. Hmm, toró wúra fóònù àti dátà. ìyẹn kọ́ lọ́rọ̀ tó kàn. ọ̀rọ̀ tẹ́ ń fà lọ́wọ́ ní sí ọ̀rọ̀ láwà ní dàbí ọ̀dà ó ṣe súnà kò ṣe súnà ọ̀nà táwọn àfáà ti fà ti pẹ́. wọ́n ti yanjú ẹ̀. wọ́n lè ti yanjú ẹ̀ ká ti mójú ọ̀nà tiẹ̀. láwà ní wíwé bí mo ti wé yìí kẹ́yìn wé láwà ní sígà tó ọba wò ó fi wé. ìbùntàn ọba wò ọwé ọba wé hú. ọwé e lọ́lọ́wọ́ kan báyìí ni ọwé e lọ́lọ́wọ́ sẹ́yìn ni ọwé e ó kọjá àgbà ni gbogbo ẹ̀ ní súnà nàbí Muhammad. ìyá bá ẹ ṣe kúmọ̀ kúndùwà tó. ẹ̀sìn bí mi ẹni mẹ́rin wá. ẹ̀rí àkọ́kọ́ tẹ́ẹ̀fì máa kó anabi ibà pé wọ́n ń wé láwàní nílẹ̀ lárúbáwá. alayhi wa sallam. ó bá wa pẹ̀lú láwàní ni tí wọ́n ń pè ní áádà tiwọn. isa anabi dé. mú bó ti bọ́ nǹkan míì náà nígbà tó sì bẹ̀rẹ̀ sí ṣe ó ọba àrùngbẹ̀lẹ́gbẹ̀ lẹ́kẹ̀ àwọn alábàá wọ́n á dànù gbọ̀n sí tẹ́lẹ̀ káàkiri ò tó dé. sallallahu alaihi wasallam. fẹ́rẹ̀ ni ẹ bẹ́ẹ̀ kọ́. ó sì dé ọ dànù sí ọ̀sọ̀ di súnà. sallallahu alaihi wasallam. anábì wẹ́rẹ́ wà ní fáá títí dẹ́kun pé gbogbo aráàlú sì máa ń sọ ibẹ̀ ìmáàmù sallallahu alayhi wa sallam. máa ní àfẹ́ ẹ̀dàkùn wọ́n máa láàfẹ́ ńlá wà ní ẹ̀dàkùn bí èèyàn bá bá sẹ́dẹ́tà fìmọ́ láàfẹ́ rà èdè súnmọ́ rẹ̀. yá معشر العلماء هم قدوته ẹ̀dàkùn kí ni wọ́n ń pè ń súnmọ́ ẹni tí ó bá takò ọ̀rọ̀ súnmọ́ kọ́kọ́kọ́ béèrè pé kí ni wọ́n ń pè ń súnmọ́ kí ni definition súnmọ́ fi inuhu iṣẹ́ tó bá ṣe wọ̀káwùlúhu ọ̀rọ̀ tó bá sọ wọ́n sì kẹ̀ráàrúhu ńtọ́ bá fi rinlẹ̀ tí wọ́n ṣe lójú ẹ̀ tí ọ̀tá kù. ìmáàmù ẹ̀yin àfa àwa náà náà wò kéwù. Hmm. ẹ̀yin là fa àwa o. fi inuhu ńtọ́ bá ti ṣe ẹni tìǹtà nàbì bá ti ṣe súnà. sallallahu alayhi wa wọ́n bá ti máa ṣe tẹ́lẹ̀ kó tó dé kó náà bá ti ṣe sunna ni. kúnà olúwa tó. ìwà yẹn nǹkan ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ kó tó dé tí ò bá wọn ṣe. lè ná sí fi ìsìlá ìwọlé ìfẹsà mi. àmọ́ yẹn kan wọ́n ń ṣe ká nẹ́bí ò tó dé tí ò bá wọn ṣe ńgbà tí oṣù ti bá wọn ṣe òkè sojú ọ̀nà tiẹ̀ ńgbà ọba wọn tán wé láwà ní tí ọ̀tá kò tó náà ń wé owó ifá títí gbogbo ìgbà bá fẹ́ ṣe kútúbà láyé fáwọn àjọ rẹ̀ yóò wé láwà. sallallahu alaihi wasallam. ìjọ tí wọ́n fẹ́ wọ Mẹ́kà padà lẹ́yìn ìgbà dé Mẹdínà mọlúdi anabi wà lọ́jọ́ àmà sọ̀rọ̀ rẹ̀ wọ́n. sallallahu alaihi wasallam. àbí olùdíje náà balance ẹjọ́ tí ń padà bọ̀ wá Mẹ́kà lẹ́yìn ìgbà tó lọ Mẹdínà àlùdá wà nílọ́wọ́ nù. sallallahu alayhi wa sallam. wọ́n ti ń wé tẹ́lẹ̀ kó tó dé àmọ́ ń gbòde ọ̀taramọ́. Allah sọ́ọ́dí súnà. ó tún wá láwọn sàhábà tó gbé láwà ní fún ìgbà tó ọ̀rọ̀ wọn sẹ́ wà lọ bí báyìí yóò sì gbé láwà ní wà lọ bí báyìí àmọ́mọ́ wà lọ bí báyìí àmọ́mọ́. sallallahu alayhi wa sallam kúrò lọ́dọ̀ tiẹ̀ ń bò kú tán àwọn sàhábà náà tún wé Abubakar gbé láwàní Umaru gbé láwàní Usmanu gbé láwàní Ali gbé láwàní. ẹ̀rẹ̀ ní kì í ṣe súnà. ẹnu ló radiyallahu anhu. àkọ́ àgbà ni Imam Maliki wé títí kọ́dà ń bọ̀ jáde láyé wọ́n ka láwàní rẹ̀ tó ní lọ́tọ̀ ó sì jẹ́ one hundred. Allahu Akbar. ọgọ́rùn-ún láwa yìí. ẹ sọ pé ọba tóbi fa. yọ̀ọ́bà aṣọ́ọ̀lù ọ̀làmá ìkúnú ìwọ̀tọ́. ìpamọ́ nìdí Imam Maliki láwà ní ọgọ́rùn-ún kan lé ọgọ́rùn-ún láwà ní. ẹlẹ́ni kì í ṣe súnà kí wàá ní. òye mi tó gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àwọn àfa àgbà àfa àgbà kọ́dà àfa àtiẹ̀ náà kọ́ gbà fún náà ń wé láwà hmm. náà làfa àwé náà làfa àwé. àwa náà sì wé tiwa sínú. ìyá ma'ashar al-ulama. ẹnu nǹkan tó wà ń bẹ̀ ni pé ẹni ọba wé ọ̀dà wàmẹ́ ń tara kàn ẹni bá jilẹ̀ aw tara ka ha láàyò àkọ́bù ẹni ó bá jilẹ̀ ò ní jilẹ̀ kò ní jìyà. wọ́sọ̀ aláàtúhù sọ̀híhùn irun rẹ̀ sì dá. lẹ́sà bí wájibì lẹ́sà bí wájibì kì í ṣe túláàsì ni fún ẹ láti wé. bàbá yóò dáa àmọ́ bọ́ ọba wé ọ̀dà. bàbá àgbàlagbà jì. àtàwọn àtàwọn ọmọ kéwu wọn tí wọ́n fi ìwé láwà nílélẹ̀ fáwọn ọmọ kéwu wọn. fáwọn ọmọ kéwu wọn. fáwọn ọmọ kéwu wọn ò jẹ̀bi wọ́n fi kọ́sẹ̀ súnà nàbì Muhammad. àná sì dàlú àkàkọ́ wọn mú wa báwa sùn sùn ká Muhammadu láàbì wọ́wọ́. Muhammadu wá fi jọ. Aláyé tu yẹ tu Muhammadu yà rọ̀gbà wá bọ̀ wá pa wá yòyò ká Muhammadu wá fi jọ. Ànábì ìwé láwà ní. Sallallahu alayhi wa sallam. Gbogbo ẹni bá wé láwà ní ó fi jọ Ànábì Muhammad. Sallallahu alayhi wa àmọ́ kò pàṣẹ pé ẹ máa wé. ìwọ tó o bá sì wé máa mọ fáwọn tí ń wé. inú òṣèṣì rẹ̀ ni pé ìdè fìlà láìsí láwà ni. sallallahu alaihi wasallam. inú òṣèṣì ànábì ni. sallallahu alaihi wasallam. ìwé láwà ni láìsí fìlà. sallallahu alaihi wasallam. àkọọ́lẹ̀ wà bẹ́ẹ̀. ìsì máa wé láwà ní pẹ̀lú fìlà. gẹ́gẹ́ báwa ti máa wé. ẹ̀yin àfa wa. Kumu kumu ọdúnwàtò. ẹgbẹ́ àfọwọ́sowọ́pọ̀ kájọpẹ́ ìsìláàmù ga ìtí ọba yára ayé ni ẹ máa sọ fún wa èwo ni béèrè tí ò ní láàyè. ìbéèrè tẹ̀ fi ń dájà lẹ̀ wọ́n àyà wọn yìí ní ìdí àdúrà wọ́n ní ìdí orí ọlọ́run wọ́n wà lábáwọn yìí náà ní ìdí orí lọ́dọ̀ ọlọ́run ẹ̀ẹ́kọ́ wọn bá ti súnmọ́ ọlọ́run mọ́ ẹ̀wá ń jà sọ̀rọ̀ ọ̀la wà ní àti àṣọ ẹ̀ àgbàdo má ti jẹ́ òní. ìwé ńlá wà ní bàbá dá sì fún lẹ́sì nítorí jẹ́ fún lẹ́sì tọ́lá àkàtú pé à ọ̀yẹ́ káfá gbàlagbà lẹ́sẹ̀ ọ̀ ọ̀sọ́ ní sọ yẹ̀yẹ́ ni. Hmm. ẹnu àbùkù lẹ́ẹ̀kan tó bá jẹ́ pé ó lọ fún ìdájọ́ sẹ̀ríà gẹ́gẹ́ pé láwa níyì o ṣé súnà ni o àbí wájibú o àbí mustahabu o kánà àwa àṣẹ ah, ní láwa ní o kèé sọ̀ràn yẹn o àwọn àfa kan náà ń bẹ tí wọ́n gbà pé kèé ṣe súnmọ́. a sì bá wọn jà sí. wọ́n ní mo bá wù mí ó níbi tán rí kan fi sọ bẹ́ẹ̀ àwọn àpẹlẹdọ tèmi o mo bá wù mí o kèé ṣe súnmọ́ síkè náà hmm. ọba fẹ́ kọ́ ọmọ nkéwu ni ó dùn halẹ̀ ó dùn kọ́ bẹ̀ jẹ́ bí hmm. wọn náà bá yọ ẹ. Ah. Hmm, àjẹsí pé ìgbà tá nábì wo yẹn fi ń halẹ̀ ni. táwọn náà sì ń wé hmm. wọn fi kọ́ bẹ̀ jẹ ni. Oh, oh. nígbà yìí náà sì wé tẹ́ ẹ fi kọ́ bẹ̀ jẹ tẹ́ ẹ kọ́rọ̀ jọ tán lẹ́bàá lẹ́ẹ̀wé mọ́. ẹ wá padà. wọ́n fi wé wọ́n fi kọ́lé pẹ̀tẹ́sì wọ́n fi wé wọ́n yẹn ra mọ́tò wọ́n wé wọ́n yẹn kọ́ ọmọ jáde léèwé ń bọ̀ وقوة